الحمد لله جابر نبي وقابل النور شديد عقابه والصلاة والسلام على سيد المستكبرين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعبدوه ومن عبادته طلب طلب غفرانه ومن عبادته طلب غفرانه فإن الله وكفار لمن تاب وآمن وعمل عملا صالحا الذنوب تورث مصائب الدنيا والآخرة لذلك حدد الله حدود وحرم أشياء لأنه علم لأن الذنوب تدمر القلوب وتسبب الفتن في الحياة وبعد الممات لذلك أنزل كتاب القرآن وبين فيه المحرمات من الذنوب والمعاصي وأرسل رسوله محمدا صلى الله عليه وسلم ليبين لنا كبائر الذنوب وصغائرها وصلى الله تعالى على هذه القدر الكريمه واياكم ذنوبا ويغفر لنا ذنوبا وهو على ذلك قدير أتبعكم الله الله اللهم اجزي أتبعكم ونعلم ذلك وشيء شديد شيء وشيء تبدو اللهم وليس كل يوم اللهم أي أبتي كل فعل ما ترى فرجي وسمع سفري وقلت الله نعم يا سيد اللهم بارك فيك ẹ bá ti gbọ́n mọ́ ṣe irú ẹ̀ mọ́ ọba yìí ọba tí ní máa mú ìyá ni ọba ti ti bá yà mú ọ̀sẹ̀ ní tí ó gba ìyá jẹ lọ́wọ́ ẹ̀ ó lè ẹni tí ìyá jẹ ni lẹ́yìn ọba tó bá wọ̀ ọba yìí ó ti wá sàlàyé wọn nínú tẹ́lá rẹ̀ ìgbé àwọn tẹ́ máa ṣe ẹ̀rọ ní sẹ́yìn ni ọ̀sàlàyé wọn nínú wa Muhammad sọ̀rọ̀ àwọn ọmọ àbáyé ẹ̀rọ ti ń ṣe ẹ̀rọ sẹ̀mí ẹ̀rọ ti ń sẹ̀mí ẹnu àkàdáwò nípa ayé sílẹ̀. ìrọ̀rùn iṣẹ́ sí wa wọ́n ṣàlàyé fún ọdún àwọn ọ̀nà báyẹn márùn-ún yẹn méje kan báyẹn wọ́n ṣe kan báyẹn wọ́n mú kan báyìí ẹ má mú kan báyìí wọ́n ṣe báyìí ara àfẹ́ rẹ̀ tó ti ṣe wọn. nígbà tó fẹ́ wọ́n wọn bàbá ọ̀bẹ nínú àánú rẹ̀ ìwé tó ti lọ nínú àwọn àpéjì ọlọ́run ọlọ́run jẹ́ àgbàdo sílẹ̀ ṣe wọn. ìṣe ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run àdúgbò mẹ́mọ́ ọmọ wa lálẹ́ àtàwọn sọ̀hábà àti gbogbo àwọn eléré ajẹ́lẹ́ gbogbo sọba tá a sìn kó sílẹ̀ tó ṣe ẹsẹ̀ nínú ọlọ́run nìkan nìkan là á bẹ̀ nìkan là á bẹ̀ nìkan là á fọkàn sọ́dọ̀ nìkan là á lọ nìkan ní ìṣiṣẹ́ gbogbo ọlọ́run bá ní òjì ọlọ́run ẹ̀wọ̀n ẹ̀yà mi nínú ẹ̀sìn wọn láti bá sọ̀rọ̀ òun náà ní fọ́nìlú ìṣẹ́fà ọ̀làtọ́wà fún kéèyàn máa ronúpìwàdà kí ọmọ tó bá nínú ẹ̀sìn àtọ́lọ́ wọn ní kálí mọ́ gbogbo wa ọ̀dà bá ti mọ̀ ibi ẹ̀ṣẹ̀ wọn sọ fún wa ìbínú ọlọ́run ọlọ́run ti bínú sí mi yóò gba ìlera rẹ̀ tọ́wà lọ́wọ́ yẹn ẹ̀pà fún ọlọ́pàá bínú sí yàn yóò sọ ọkàn yẹn ní ọkàn sí dúdú lọ́kùnrin tí wọ́n lójú ìdíkù yìí ojú ọmọ rẹ̀ ní ọkàn yẹn darí gbogbo àwọn ọ̀dà gbogbo àwọn ìgbé ìjà ọlọ́pàá ti bínú sí yàn ọkàn yẹn ní yọ́ ti gbọ́dọ̀ sí ọmọdé dọ̀tí ìyẹn wọn ni ọmọ fẹ́ kọ́kọ́ púpọ̀ mo ti ọ̀dà ọkọ̀ bá ti dọ̀tí ẹnu ọmọ sọ̀sọ̀ kú sọ. ọkọ̀ bá ti dọ̀tí ní ọmọ ọmọ ọdún wọ̀ ẹ̀ṣẹ̀ ìdọ́kẹ́ ìgbòho òun ní máa ń tó wá tí ọkàn máa ń dọ̀tí ọkọ̀ bá ti wá dọ̀tí lọ́wọ́ wá pàṣẹ fún ẹgbẹ̀rẹ̀ ara wọ́n máa ṣe gbogbo tí ó torí ẹ̀rí ìlọ ọ̀gẹ́rọ̀ nínú àwọn rẹ̀ ìyá mọ̀kànlélẹ́gbẹ̀rẹ̀ kòló ọkọ̀ tí máa ń darí ọkàn tábìlì kòló bá ní àmàlà àti ọ̀pọ̀lọpọ̀ ṣàtẹ̀ṣẹ̀ wa nílẹ̀ ìpínlẹ̀ wa nílẹ̀ ìpínlẹ̀ ọlọ́run ọ̀yá tó sọ nípa ìpolú òbí wọn náà máa ń wọ́n tó máa ń ẹ̀mí sọ́ọ̀tù olúbàdà àdàtọ̀ àti gbèdú ní a máa ṣe òun náà ní kọ́ máa ń darí ẹ̀mí wa lọ́wọ́ má darí wa lọ́wọ́ ìwé ní ká máa ṣe ìbájá lánàá ẹ̀yà tó sọ ọlọ́run ẹ̀ṣẹ̀ eréṣẹ méjì ẹ̀ṣẹ̀ ńlá àtàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wọ́n wá ní ọ̀rọ̀ ayàlẹ́ gbogbo wa lọ́lẹ́ mọ̀ pé ilé ìbá ń sin ọlọ́run èèyàn máa súnmọ́ ọlọ́run bí ìbá ń ṣe ọlọ́run èèyàn máa jìnnà sọ́lọ́ bí ìbá tó bá ń jìnnà sọ́lọ́ ọ̀rọ̀ yóò máa dàrú ọlọ́run ti wọ́n sí ibi wọ́n fún tẹ̀lé wọ́n dà áwọn ọ̀gbìn láti ní ṣètò àwọn ọ̀jì ọlọ́run máa ń yà náà máa fi kàn lọ́pọ̀lọpọ̀ wọ́n sì náà ń dà wọ́n tẹ̀lé wọ́n bá ti ń ṣe ọmọ súnmọ́ ọlọ́run ìdàgbà jíjẹ ìgbélé bá ti ṣe ọlọ́run èèyàn máa jìnà sí ọlọ́run ọlọ́pàá dáadáa máa rí rọ́pò ìdá fi ọmọ bá ní apàdà wà pàtìmọ̀jẹ́ náà ní lọ́wọ́ rẹ̀ ìdá fi látara ìṣìkà ní wọ́n sí wọ́n bẹ̀ tí wọ́n sí wọ́n bẹ̀ àdúgbò ẹ̀ṣẹ̀ ọlọ́pàá náà ó ní ìdí sàlàyé ẹ̀kọ́ nínú ẹni àṣẹ ìkùnlélà máa ṣe ẹ̀rọ pẹ̀lú ọlọ́run ọ̀sẹ̀yẹl kí wọ́n máa sàmì kí wọ́n máa lọlé aláìlú kí wọ́n bá wọn ẹ̀yìn ṣùgbọ́n ayé wọn bá gbà tí wọ́n pè ní oògùn ṣíṣe náà wọ́n ṣe náà ọlọ́dún ọlọ́dún ọ̀bẹ ọba ti ní sọ̀rọ̀ àdúrà ni wọ́n fi fún wa fún oògùn ẹ̀fọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ọ̀nà àti ọkọ̀ òkú wa nílé kí wọ́n gbọ́ ilé ìyá rẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bàbá yẹn wọn sún ẹkún àbíkọ́ máa banújẹ́ látara wàhálà tẹ̀yìn kò sí àbí ìdààmú tẹ̀yìn kò sí àbọ̀rọ̀ tẹ̀yìn sọ sí. àdúró wẹ̀ gbàdàlá láti máa wá ẹyẹ tá a máa lẹ́yìn ọmọ jẹ owó àwọn ọmọ òrukàn bàbá ìdìbò owó rẹ̀ wá sọ́wọ́ rẹ̀ bóyá ọ̀rẹ́ bàbá ẹ̀rọ jẹ́ abẹ́bí abẹ́bí tí wọ́n kàn kó lé lọ́wọ́ lọ́wọ́ ìwọ́ àwọn òrukàn kí wọ́n sọ bí tó jòkó lórí ẹjọ́ máa jẹ́ náà lè ṣe náà. Ọ̀gá láti ká ẹgbẹ́ àdàlá àbíbá kí wọ́n owó ilé owó ọba àpàkọ́. Kí wọ́n gba interest lọ́dọ̀ àwọn èèyàn nígbà tó yá wọn lówó. Wọ́n sanwó ẹ̀ka tó gbèlè lélẹ̀. Ọ̀rẹ́jẹ̀ báńkì ọ̀rẹ́jà wọn fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti mọ̀ ọ̀rẹ́jà wọn fún bẹ́ẹ̀ láti mọ̀ wọ́n alẹ́ máa sùn ní kaba ní ìlú lọ ní àwọn ẹ̀sẹ̀ ńlá ni. ẹ̀mọ́ ẹ̀sẹ̀ èèyàn máa ta tẹ́tẹ́ èèyàn máa lọ̀dọ̀ àwọn tí wọ́n máa ta tẹ́tẹ́ kéèyàn náà máa ta àtẹ̀lẹ́ tí ń sọ fún wa ta àtẹ̀lẹ́ tí náà lè ta wọ́n ti dẹ́sẹ̀ láwọn ọ̀rọ̀ wọn ò lè bá láti mọ̀ ìjọba yìí àbí wọ́n bá tún bá. ومن أنفسنا إنه يسلى هنا لديه مبايا وتسوء سيد لا يسوع وسيء عقد النكاح لا يعرف والعرب وسيء لا يسوع وسيء عقد النكاح لا يعرف والعرب àdúgbò sí láàrin wọn arábìnrin wọn bára ilé lásìkò ní kọ̀ọ̀kọ̀ wàhálà ti di lẹ́nu ilé ayé yẹn wọn ti ṣe àpapọ̀ àdáwọn ti gbé nígbà àwọn sáà ilé ìmọ̀ pé ìyẹn ọlọ́run bá ti dé ó ti sún ní òdò ó dà kí wọ́n ti sìn àmì lórí pẹ̀lú wọn láwùjọ wa àwọn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kò rírà púpọ̀ kàbá yìí dúró ní àwọn ẹ̀ṣẹ̀ ńlá ìbáraẹ̀ ńlá òun náà ni kéèyàn sá lójú ogun ẹ̀sìn ọlọ́run jẹ́ ogun ẹ̀sìn lọ́wọ́ àwọn ọmọdé panẹ́sì ọwọ́ ìhádìí ìbádọ́lá àbọ̀lá yẹn ní tọ́wọ́ ti délẹ̀ lẹ́yìn fún mùsùlùmí. Táwọn wá ní ọdún yẹn wá sá padà nítorí yẹn bẹ̀rù àwọn ẹ̀sẹ̀ náà ni. Kọ́sùn ìmúmi náà ti dá fìlà. Obìnrin tó borí délé tó borí délé tó lọ ní ìwà gbogbo rẹ̀ yìí. Lọ́wọ́ á borí ẹ̀ máa sọ kó sì náà sí. Bẹ́ẹ̀ sọ ìmọ̀ sọ borí délé alágbèrè mọ́ tí tí ń sọ yìí ti dá lórí ọlọ́run sì máa ṣe òbèrè àdìkàbá yìí kẹtì ra àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá pọ̀ rẹpẹtẹ ìbádọ́lá bí ọmọ mo ti lábá rẹ sọ láti bẹ́ẹ̀ fi ẹ̀rọ kò ti mọ́ nígbà náà wọ́n bá dé ọba tó bá ọ̀ràn tí wọ́n sọ gbogbo ọdún láwọn ní sọ yìí ọgbọ̀n ọdún láwọn ní sọ yìí láwọn tó di ọdún láwọn ní sọ yìí ọkùnrin rántí lọ́wọ́ lọ́wọ́ gbẹ̀yà yìí kọ́ aláàbẹ̀ ọmọkùn ìta sábà lórí wọn aláàbọ̀dá ẹ̀rọ kọ̀rọ̀ láfún mi ẹni wọ́n ṣe ìdílé yẹn fẹ́ wà lábala ọtí ẹni ta ẹni ra ẹni fúnyà ẹni mú ẹni kó ẹni káàkiri tí wọ́n fi ń ṣe ẹni tí kò lù ṣe ẹni tí gbé ló ń gbé ó wọ́n ṣe ìpè lọ́tí kan fún rẹ̀ àgbàdo ìgbẹ́ tí ra ìbáraẹ̀ kí ni wọ́n rẹ́yìn láti máa fẹ́ bá àwọn èèyàn jẹ́ bí tí mo sọ òun sì dá lójú a ní tó ní lágbájá ṣe èyí sọ wà bẹ́ẹ̀ lọ́wọ́ sí rẹ̀ àmọ́ ó lè ṣe rẹ̀ olóhùn ti kẹ́ wọ́n lọ́wọ́ ká máa fẹ́ bọ́lẹ̀ ká máa lọ lé sọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run láì dáa tí ó sì dá lójú ìṣẹ̀lá tí obìnrin ó sì fi obìnrin bẹ̀rẹ̀ wọ́n máa wá sọ̀rọ̀ ẹ̀yìn láti fi bá àbọ̀ ọlọ́àbí kúrò lára obìnrin ẹgbẹ́ wọn ẹbí láti fi kàbá ilẹ̀ sínú ẹsẹ̀ ńlá ọmọ jáfún ẹbí ẹni máa ń jáfún ẹbí ẹsẹ̀ ńlá gbogbo ẹni máa ń jáfún ẹbí ó ti dẹ́sẹ̀ wájú ọlọ́run orí tẹ́ kó ní lára èso gbogbo ẹbí pọ̀ kò ní lórí náà ọlọ́run lára ẹnu kúrá níbi láàánú ọgbà láti kẹ̀yẹ̀ láàánú ọgbà ọlọ́run bá lóun ti ṣe pèlè àwọn tí wọ́n jẹ́ pẹ̀lú ẹ̀yà lọ́n ṣe pèlè ẹ̀dá sábà lówà. ìbádọ́lá ẹ̀yà ló ṣe ọlọ́run ìlà àdúrà àwọn tẹ́lẹ̀ ìlú lọ́wọ́ ọ̀nà àṣà ìlú wa ó kẹ́kẹ́ ẹlẹ́ṣẹ̀ ìyà ìṣẹ́ náà láti jẹ lọ́wọ́ ìjọba ló fi jẹ́ pé àtìkáríkà wa ló àtọkùnrin àtọkùnrin nínú ìdààmú wa wà. àdúrà ọ̀sán fi dìbò ní àlá àtọkùnrin nípa tí ń sẹ́lọ̀ ọba aláà ọlọ́ọ̀bá aláà oníṣẹ́ṣẹ́ ìyọ́rọ̀ fún yàn dáadáa kó máa lé alọ́ọ̀ nígbà ọ̀rọ̀ máa dàrú láwọn fi gbé ọlọ́ọ̀bá láti wá ta ọ́ ti àwọn àtọ́lọ́ àwọn abẹ́rẹ́ ti yàgbọ́ lọ ọlọ́ọ̀bùrọ̀ sálàwà ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kọ̀ ọlọ́ọ̀bí má jẹ́ ọlọ́ọ̀bí má wò ọlọ́ọ̀bí má gbọ́ ọlọ́ọ̀bá má ṣe àwọn èèyàn wá ń bọ̀ wá ń sá ọ̀rẹ́ bí wọ́n rí ọ nínú àwọn èèyàn tó ń sá fún àti ọlọ́ọ̀bá aláàbọ̀ ọ̀dọ́dẹ̀ ti rí orí pẹ̀lú ṣe lọ́wọ́ alókòbí nínú àwọn ẹni ìbádọ́lá ẹ̀yẹ́rúṣẹ́ ọlọ́run gbogbo náà sọ èyí wọ́n padà ara wọn ní ayé bí náà ní àtijọ́ ìgbéyà orí ọlọ́ọ̀bá aláàbọ̀ ọ̀dọ́ pàwọ́dá sẹ́yìn wọ́n sọ fún àtẹ́kọ̀ọ́ Muhammad sọ̀rọ̀ wọ́n lè lòdì sí ọlọ́run wọn tọrọ àforíjì obìnrin ọmọ ọ̀rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu nínú àwọn ẹ̀ṣẹ̀ lánàá àwọn obìnrin ti tẹ̀yẹ kó yẹn tù. Kúrá ẹ̀rọ pẹ̀lẹ́ ìṣẹ̀lẹ̀ lórí ọmọ àtàsí lábẹ́ ìjọba ọmọ àtàní lábẹ́ ìjáàbù ọlọ́mọ aláṣẹ oníkọ̀tẹ̀ láti ọkọ̀ ẹ̀ ọmọ gbogbo ẹ̀kọ́ ẹ̀ lẹ́nu ibi ọkọ̀ ẹ̀ bá pọ̀lọ̀ sí ẹ̀kọ́ náà òbí sí. Ìmá ìjà máa ṣe ọkọ̀ orí ni ìsọ̀lá ni ìṣe wọ́n ti fẹ́ fi ọkọ rẹ̀ síwájú torí wájú ọlọ́run lè ṣe ọkọ rẹ̀ tẹ́sẹ̀ kan àyíkọ́gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ wọ́n yà á sọ̀rọ̀ lára sọ́lá alẹ́kẹ̀lóbìnrin lọ́wọ́ nípa rẹ̀ àmísù àti monday thirty forty fifty àwọn sọ́nà tí ì sọ̀rọ̀ yẹn àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ àwọn aṣọra ọkùnrin wọn gẹ́lẹ́ ọkùnrin gbàyọ̀dá lọ́dọ̀ ọkọ rẹ̀ ọkùnrin gbàyọ̀dá ọlọ́run wọn kọ̀ gbàyọ̀dá lọ́dọ̀ ẹ̀rọ gbogbo tó sẹ́wọ̀n bu ayı sonuna alacağız şeyler. Ramazan ayı sonunda bir para var mı senin? Ona elilik bu bu. Allah'ın titeli yok, Allah'ın titeli yok, Allah'ın titeli yok. Titeli yok. Bu dostum bir başına o beni tabi sorar. Ramazan fasalihat. Allah'ın beni derler. Yesu beni turlar için on beni beni derler. Fasalihat. Allah'ın beni derler. Yesu beni turlar için on beni beni derler. Allah'ın fasalihat ẹ̀rọ láwọn obìnrin dáadáa kìí ṣe obìnrin tó lówó lọ́wọ́ ni wọ́n pè lóbìnrin dáadáa ọlọ́run ni sọ́ọ́dà háì ọlọ́run ní àwọn obìnrin dáadáa kọ́ ní táàtì àwọn náà làwọn tí wọ́n ti tẹ̀lé aṣọ ọlọ́run tí wọ́n ti ń tẹ̀lé aṣọ ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n ti yàyà kúrò sínú ilé ìyàwó lásìkò tẹ̀lé ọkọ rẹ̀ pẹ̀lú lásìkò ìyàwó lówó náà tẹ̀lé ọkọ rẹ̀ pẹ̀lú lówó àgbọ̀nọ́bù kẹfẹ́ àyíká rẹ̀ là nígbà tá a ti tó wáyé ìgbé àtẹ̀lé aṣọ ọlọ́run ọlọ́wọ́ alára wa ká nígbà àdúrà lẹ̀ àdúrà bá ṣe ní ọba lọ́wọ́ sí gbà àwa ṣe ṣe ṣe ṣe ṣe fá bákanná. tọ́wọ́ náà ìmọ̀ náà wà láàrin ọmọ ṣe kíkà ọ̀rọ̀ lọ́dẹ̀ ra kọ̀ọ̀nà tọ́wọ́ tó rárá wọn ẹ̀rọ translator ìkọ́nà mọ́ta nígbà tí nígbà pé haram prohibited ọlọ́run má ṣe wọ́n má ṣe òkè ọba ṣe ọ̀kadà wọn ọ̀rẹ́dá nínú àwọn ọ̀rẹ́ ìkọ̀ọ̀kan wọn ọlọ́run sọ ọlọ́mọ ní oṣù tẹ́lẹ̀ ìdá mi ká ọlọ́dẹ ká níbi lọ́dẹ tọrọ àforíkì ní ẹ̀ṣẹ̀ rẹ̀. wọ́n lè mú mi ní gbogbo àwọn ìgbàgbọ́ ìlú tó ń tẹ̀lé ọ máa tọrọ àwọn èyí wọn láti àwọn ọmọ gbàgbọ́ ni. wọ́n lè mú mi náà gbogbo àwọn tó ń tẹ̀lé báyìí ìwọ náà tọ́ra oríjì wọ́n ti fẹ́rẹ́ ẹ̀ṣẹ̀ tẹ̀ ní wa èyí tó ti ṣe àti èyí tó padà ṣe ọlọ́run ibi tá a ti ìmọ̀ àwọn oríjì tó lágbára ní ọlọ́run wọ́n ṣe lè dàbí bí kàkà ìlànà ìmọ̀ tọ́ra oríjì wọ́n ṣe máa tọrọ fún àwọn ènìyàn mi ní gbogbo asọ̀hábà jáde wọ́n sọ ọ́bà tètò àti gbogbo àwọn tó ń bẹ̀rẹ̀ àwọn sọ̀hábà nínú àwọn olùgbàgbọ́ lọ́kùnrin wọ́n lè mọ́ òmìnira àti gbogbo àwọn tó jẹ́ tó jẹ́ ìgbàgbọ́ lóbìnrin náà máa ń tọrọ àkórí nìyí. Akẹ́lẹ́ àwọn wá ní Bẹ̀lbọ́ọ̀dì ká máa ṣiṣẹ́ ká wá máa kọ́ gbájú ẹ̀ máa. Èyẹ́ máa rá lókùnkà nìyẹn nínà lò. Ọ̀pọ̀ ṣiṣẹ́ lè ní iṣẹ́ tà ń ṣe gbogbo àdàlà máa yẹ ti táàbà àṣìmọ̀tá rí bẹ́ẹ̀. Gbogbo àdàlà máa ń tá a ṣe wọ́n mọ iye owó tó yẹ kí kágbà lérí ẹ̀. àwọn wa kọ̀rọ̀ kọ̀rọ̀ kọ̀rọ̀ kọ̀rọ̀ kọ̀rọ̀ wọn kọ̀rọ̀ kọ̀rọ̀ tí a fi lu ẹni méjì méjì bẹ́ẹ̀ ni kí n dasẹ́ pọ̀ pé ìbẹ̀rẹ̀ ìjà ni wọ́n ṣiṣẹ́ ọmọ sọ́ọ̀tẹ̀ ṣàkóso lọ́gàá ọ̀gá náà fẹ́ ṣàkóso lọ́sẹ̀ ọmọ sọ́ọ̀tẹ̀ fẹ́ ṣiṣẹ́ pé ọ̀gá náà fẹ́ mọ́ lọ́wọ́ pé láti lọ́mọ wá ní náàsì bẹ̀rọ̀tì ká máa jẹ owó ara wa lọ́nà tí ọ̀tọ̀ jìbìtì ó lè gbogbo ẹgbẹ́ ọ̀nà ọ̀dà ṣe politics ló sì náà ẹ wá pè yàn lọ́rùn lọ bẹ́ẹ̀ méjì péré lọ́lá ní ayé pé ọ̀rẹ́ tó ń ṣe àníyàwó tó kù àníyàwó lè wọ́n wá ní àwọn ọ̀rọ̀ bí wọ́n ṣe ń tọ́mọ́ sí ni gbogbo àwọn tó wá kó òdo aláàlá nígbà tí wọ́n dárúkọ wọn ní wọ́n padà parí ẹ̀sẹ̀ wọ́n parí ẹ̀sẹ̀ ṣé ní ìtìlú ọlọ́run ló dúdú wọn wọ́n parí ẹ̀sẹ̀ ní àárẹ̀ wọ́n parí ẹ̀sẹ̀ ní ìlú gbogbo òṣìṣẹ́ ọwọ́ òṣìṣẹ́ ìjọba owó owó oṣù tó wá fún wọn lẹ́yìn náà ní ìjọba iṣẹ́ kan sí owó oṣù rẹ̀ gan ọkàn kàṣọ́ kan wọn bí lájọ ìbìtì gan ti ṣẹ́ lọ́rẹ́ wọn sí ẹwà ló ti bìtọ́ láti ní ìlú wọlé bàbá dá báyìí ọ̀fẹ́ dá sílẹ̀ pẹ̀lú àgbà ní adẹ́gbẹ̀ló ti rí adẹ́gbẹ̀ló gbé lọ. sọrí ẹ̀ ọ̀tọ̀mọ́tọ̀ mẹ́ta sí mọ́nà tó ti wọ́n bá ti rówó owó ìwọ̀ òfin ó sì sàbámà nígbà yìí ọlọ́dún wọn láti àkúrò ọmọ wa lẹ́kùn lẹ́yìn ọkùnrin bíi wọ́n ti lọ́nà ẹ̀ má jẹ́ wọ ara yín lọ́dẹ̀ ẹ̀tọ́ ìlà àtẹ̀kùn ti já ọ ti àǹfààní tẹ̀mí owó ilé ẹjọ́ sí kẹsì yọ́nú sí ilé ìbájọ́ sí lọ́jọ́ tó sọ fún ọbẹ̀ fún ni ọlọ́jọ́ tó sọ fún mẹ́ta fún un. sáfìsì tí mo fẹ́ mo fẹ́ fún un kì í ṣe kó pé pérépéré wọ́n náà tọ́ bá ti tẹ̀yìn oṣù kó fún mi lóòrùn kó pé pérépéré bí ọ̀rọ̀ ọba àlá tí wọ́n dá sí ọ̀rọ̀ òwòlé oníwáyé lórí ìlú tó fèfè ọlọ́run bá ní ìbínú mi bẹ̀rẹ̀ rí àwọn ọmọ sọmọ kan lẹ́yìn lẹ́sẹ̀ tó bá lọ lẹ́yìn láti ẹ̀sìn ọ̀fìn wò. àwọn ọba fẹ́ ra àwọn ọmọ wọn rà ní pé àwọn ọmọ tí wọ́n fẹ́ kó owó owó ìpínlẹ̀ àìdàdà ló wọ́n wọ́n tà lọ́wọ́ yóò ṣe lóhùn náà wọ́n fẹ́ wá ní fẹ́ lómi wọ́n wà ní wọ́n sì gbowó pé àwọn ọjà tí wọ́n tà ọ̀sẹ̀ kiri kò pé níbi tí wọ́n pè ní ọ̀hún ṣe lọ nìyẹn nínú ìdí wa pé bísíǹsì yóò pé màá pẹ́ lọ́sẹ̀ sí màá wá kọ́ ní ṣe lọ nígbà wọn ni wọ́n padà yà lọ́wọ́ padà sàlàyé ní náà ní ọ̀dà ìṣubú ni wọ́n máa lọ. àlá àti tórótóró ọbẹ̀ tà aráàmù tí wá di ìbílẹ̀ nínà ọ̀pọ̀lọpọ̀ ti bàjẹ́ lọ́dà àwọn kọ́sọ́mà wa ti fúnlẹ̀ yóò wá ní ọjọ́ ìyá wọn gbèsè wa wọn bá wọn tó mọ́tò ṣe tí wọ́n náà ọ̀rọ̀ ọ̀rá wọ́n tó padà wá mọ̀ ó lè wá gbèsè wa wọ́n náà lọ́wọ́ oṣù mọ́ ẹ̀ wọ́n wá wọlé ní ọtí ọ̀tọ̀ ní ìsúná ìdòdò ọ̀tọ̀ ní ìpolówó wa ọ̀wọ́ lọ́dà kalé mo ti pọtẹ́sọ̀ mo ti kọjá lọ́fẹ́ lò látara kan láti kó bí. Ẹ̀jẹ̀ wá fi kánà sí ọ̀jẹ̀ wá ló tó fi ṣe. Àwọn tí wọ́n ń gbà wá jẹ́ tọ́wọ́ rẹ̀ wá. Ọ̀tọ̀ ní ti ṣe wá ọ̀tọ̀ ní wọ́n mọ̀ ní ṣe wá. Ẹ wọ̀n ya, ọlọ́mọdé ara rẹ̀, ọlọ́mọdé ara rẹ̀, ọlọ́dẹ rẹ̀ yẹn, ẹ̀rọ kú náà máa bà yẹn. Ẹ̀rọ kú bá tó máa yẹn, kò sí tí wọ́n ní gbogbo ọ̀tọ̀ ìmúlọ̀ wọ́n wà nípa àlàyé wọlé ọkùnrin tí thousand lọ wọ́n wà bílẹ̀ ní hundred thousand lọ́sí gbọ́dọ̀ mọ́sán. Báwo ni wọ́n pè alára yìí mo ṣe kà fún? Ọlọ́mọ ni wọ́n ṣe fẹ́ la eré àdáni máa tọrọ àforíjì. Nínú ọ̀la káàdà àgbàfọ́rọ̀ ọ̀rọ̀ yìí máa ọlọ́wọ́ bá rẹ̀ aláàánú ni yọ́ ṣàforíjì. Bẹ́ẹ̀ bá ti túbá ọlọ́wọ́ sì lọ sí túbá rẹ̀. Láti wọ́n máa ká lọ́dẹ ànábì níbi ẹ̀bí níbi àjẹ aráyé lókùnkà tó bá bẹ láàrin ẹ̀nìfà wọn rẹ níbi àjẹ wọn. wọ́n máa ká àwọn ọlọ́run mú àdínà wọn wọn kò sí tẹ̀síwò ní èsì níbi àjẹ wọn lókùnkà tó bá ronú gbọ́dọ̀ tó bá tọrọ àforíjì wọn kò sí tẹ̀síwò. àdínà tó fi jẹ́ kí ọjọ́ ẹ̀yà ولكن تتفكري كيف تتوبى نسأل الله تعالى أن يجعلنا من المستغفرين ونسأله تعالى أن يرد لنا ذنوبنا وخبائرها وصغائرها إنه ولا ذلك قدير هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والتابعين له بالإحسان إلى يوم الدين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال المصطفى صلى الله عليه وسلم نبوى محمد قال كل من ادم خطاء انا بقول والله نبي ادم قتى لما تصير ستيكي سوان يولو والله نبي ادم خطا لما تصير ستيكي سوان يولو والله عز وجل وسمع سكيكي وخير الخطائين التوابون انا بقول والله نبي ادم خطا لما تصير òun náà làwọn tí wọ́n túbá lọ́dọ̀ lọ ẹjẹ́ lè túbá lọ́dọ̀ lọ. Bí a bá ṣe abẹ́rẹ́ ọmọ aláàbọ̀rọ̀ ń fi gbọ́ àkókò lọ́wọ́ wa nínú àwọn àkàtì ọ̀dà. Torí bí wọ́n máa ń yá àpẹẹrẹ ní ìkọlẹ̀ lára ti fi rẹ̀ yára. Ọlọ́pàá ní iṣẹ́ tí ń tí láì yẹsẹ̀ rí tí kò ṣe ìfojú sí àpàdà fún mẹ́ẹ̀sán rẹ̀ wá fún. Àwọn yá àpẹẹrẹ ní ìkọlẹ̀ lára ti ṣàpà ìyára. Iṣẹ́ tí ń tí láì yẹsẹ̀ kú tí kò ṣe kà sí tó sọ kẹsàn-án tó dé tètè túbá tọ́lá ti túbá ẹ̀sán òní dé mọ́ ìbádọ́lá ẹ̀yọ́ ló sọ ọ́nà wọn. àlàyé ọ̀rẹ́ ìjà tọ́lá ọjọ́ ọlọ́run wọn lòun ọ̀tọ̀dọ̀ àbúkù ọ̀rẹ́ ìjà ọlọ́run ayé mi sọ. wọ́n ti sẹ̀mí tó rọ̀ṣúlọ́ bá ayé sọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ ó lóun kọ́ tí ànábì àmà sọ pé wọ́lá ànábì tó fi ọlọ́run bá mi kúra ìdí ìlà àṣìṣẹ́ tó rú في كل شيء من محمد صلى الله عليه وسلم ìmọ̀ tí a ṣe àìfọwọ́ àwọn àdúgbò rẹ̀ ìmọ̀ ṣe nígbà tó lé ní sẹ́wọ̀tì lójoojúmọ́ tíjọ́ kan tí kì í ti ní ṣe àṣẹ́fọ̀rọ̀ àwọn àṣẹ́fọ̀rọ̀ àwọn àdúgbò rẹ̀ àṣẹ́fọ̀rọ̀ àwọn àdúgbò rẹ̀ àṣẹ́fọ̀rọ̀ àwọn àdúgbò rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn wọ́n fi máa pèsè yàrá fún wa ìdíwájú ṣẹlá ìyọ́jú ìyọ́jú bá ìyọ́jú parẹ́ roho wa nchi kwa sababu kwa leo mashauri sisi tunataka msaada fulani usilete kutunesa hivi kwa sababu msaada fulani watu sana na wao ni mambo yao basi yeye kwa kile alipo na chini wametuba awezekani kile watu sasa kwa watu ni wao marefu automatically inshallah na wao marefu kwa sababu ni nguvu sana ibada na yarusha na mambo ilé ayé ọ̀pọ̀lọpọ̀ wáyé dáradára ilé ayé wáyé jákujàku ẹ̀rọ àwọn èèyàn tó kàn máa ń kọ́kọ́ so ẹni tó kọ́ sínú kànga ẹni tó gbé wọ́n jẹ́lé ní ẹni tó kàn máa lọ pé yóò sì kó sábẹ́ sílá wọ́n máa máa kó sábẹ́ lásán ní ìlú láyé lọ́dẹ̀ pẹ̀lú títí báyìí tírélà sí lọ ní táyà mẹ́fà yẹn wọ́n ló kó fẹ́ wọ mọ́tò lọ́tí tírélà lọ́dọ̀ rẹ̀ ó sì kó sáfẹ́ tírélà ó kó sáfẹ́ tírélà yẹn táyà sì tẹ̀ mọ́lẹ̀ ẹ̀sẹ̀ náà lọ́sẹ̀ nílé nínú ọ̀pọ̀ bá ti sẹ́lọ̀ orí ìròyìn gbé mọ́ ilé ìròyìn gbé mọ́ gbogbo àwọn ọ̀nà ọ̀nà tí ọgbà àwọn ọ̀nà tí ọ̀tọ̀ sókè dá fún ọlọ́run búlọ́ọ̀kù ibi tó ti sórí rí làákà ìlú ní tẹ̀lé lọ́bẹ̀ wọ́n ní kọ́ wá sórí báyìí ó sì ó sùn ní. ẹ̀ṣẹ̀ aburú rẹ̀ pọ̀ a tún máa ṣàlàyé síwájú àwọn àtàkìjì àwọn àtàkìjì tó lọ lẹ́yìn bá ṣẹ̀ tán nípa ti ṣẹlẹ̀ nǹkan kí àwọn ọmọ náà wà láàmú ní dáyàwó. bí ẹ̀ka dáhùn lábẹ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́pọ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ tó ṣe tí ó di lójú tó lápákò olùgbà máa tẹlifíṣàn lọ́wọ́ ní ẹlẹ́gbẹ̀ẹ́ fóònù lọ́wọ́ rẹ̀ fóònù lọ́wọ́ fóònù fóònù àjọ rẹ̀ gbogbo omi tí wọ́n wòlé ní jẹ́wò lórí tẹlifíṣàn níjọ nídìí tẹlifíṣàn lé lọ́wọ́ tẹlifí fóònù gbogbo ti wọn bẹ́ẹ̀ lọ́fẹ̀ ọwọ́ sàdúrà sàdúrà sàdúrà pẹ̀lú pẹ̀lú àtàlà wọ́n jẹ́ka rẹ̀ jẹ́ka rẹ̀ ẹni tó ṣe bísíǹsì láwọn ọjọ́ pẹ̀lú ìdọ́wọ̀ sàn tọ́wọ́ ti bàjẹ́ wọn lọ́wọ́ ẹwà mi tẹ́lẹ̀ rẹ̀ wọ́n kọ́ àgbà àgbà rí àmín bí àwọn yẹn ti kára bọ̀jà mọ́ látara ọ̀dà ìtọ́nà pé ẹ̀sìn. wọ́n wá lọ lè ṣe bí àwọn yìí lè ṣe pé mọ̀lẹ́ orí darapọ̀ mọ́ àwọn ìfèrí ọwọ́ tó bá bàyọ̀ ń bẹ lọ́dọ̀ wọn. ọgbọ́n táwọn yẹn ló sọ fáwọn àjọ yẹn. wọ́n ti fàkúrú wọ́n ti wọ́lọ́ ìṣẹ́fọ̀rọ̀ bọ́sọ̀ fún ọmọ yìí wọ́n ti bá fi ẹ̀ bọ́ يرسل السماء عليكم مدرارا تبقى دي تبقى دي تبقى السماء الله تعالى وسي الصوت ما تبارك عليكم ويمدكم بأموال وبنين الله يغورهم دائما تجدوا لهم مدادا وجعل لكم ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ومكتنا يقيمها ودادا دائما دادا أشهد أن من شيء أشهد أن من شيء أشهد أن من شيء أشهد أن من شيء yóò wá sí wàhálà sí wàhálà gbogbo wàhálà tó ṣe yìí ó tẹ́ padà ní kò ní ká gbogbo àwọn ọba rẹ̀ wò. ẹ máa yá mi tó bá lọ́dọ̀ ọlọ́run ìmọ̀ tó bá lọ́dọ̀ ọlọ́run rere lánàá o kí ẹ̀rọ pẹ̀sẹ̀ tí alákọ̀ọ́kọ́ ni pé lẹ́yìn ọlọ́run bá aláwọ̀ fẹ́ràn rẹ̀ yóò sọ ní wòlíì lẹ́yìn ọlọ́run bọ́ wà fi ọ̀yọ́ sànù kí làwọn tí ẹ̀sẹ̀ máa ń fà fún yàn nínú ìgbésí ayé táwọn àbàrà sàlàyé rẹ̀ nígbà mí pẹ̀lú ìyọ̀dàmà ọlọ́mùsà ní àwọn abẹ́rẹ́ rí dáadáa ọ̀bẹ̀lẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọ̀kan ọlọ́mùsà sàforíjì ẹ̀sìn ọ̀rọ̀ ìta sí táwọn ìmọ̀ ọlọ́mùsà fèrèjì wọn ìta sí lẹ́kọ̀ọ́ àwọn nìkan láwọn láàrin àwọn àtọ́lọ́ ọlọ́mùsà fèrèjì wọn ìta sí táwọn àtẹ́lẹ́kọ̀ọ́ nìkan ọ̀pẹ̀ṣẹ̀ tọ́lọ́sì jẹ́wáyà lórí ọlọ́mùsà fèrèjì wọn